ọmọ ẹgbẹ́ wa wípé alága ti kú o àti ọmọọṣẹ́ wọn yẹn o. Ah, àmàlà ni wọ́n jẹ àmàlà tí wọ́n jẹ yẹn kẹ́míkà wà ń ẹ kú dédé wòyí o gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì ọmọlúwàbí yorùbá broadcasting network ybn nìkànnì tó yẹ pé a lè ṣe ká má fi ọ̀rọ̀ tó ń lọ ká fi tó yín létí ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ló mú wa wá ní àkókò tá a wà yìí sí orí ètò tá a pè ní ọ̀rọ̀ tó ń lọ kí ló tún ṣẹlẹ̀ níbo là ń lọ níbo ni ìlú wo ni apá bó ló ti ṣẹlẹ̀ ọjọ́ ló ṣẹlẹ̀ ẹ mọ̀ gbọ́ gbogbo ẹ̀ láìpẹ́ ṣùgbọ́n ṣáájú orúkọ ọmọ òun nìjáwọn ẹ̀ Olúmáyọ̀wá Bàjìgín ni ó fẹ́ gbé yín rìnrìn àjò lọ sí ìlú kan tí ó ń bẹ ní abẹ́ ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá ní ìpínlẹ̀ Ògùn ní ìlú tí wọ́n ń pè ní kílà ṣùgbọ́n ní agbègbè tí wọ́n pè ní ìyànà kóńkó ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ kàyéfì kan ti ṣẹlẹ̀ ibẹ̀ la sì ní kẹ́yìn náà wá lọ ohun tó ń ṣẹlẹ̀ o ó ṣe ní kàyéfì pé mọ̀lẹ́bí kan o wọ́n máa jẹun alẹ́ sùn ni o ṣùgbọ́n gbà tí wọ́n di ọjọ́ kejì ló di ẹgbẹ́ ẹ̀fà ẹgbẹ́ wọn nìṣó nílé ìwòsàn tó sì jẹ́ pé ní bí a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ènìyàn márùn-ún ló ti jẹ́ ọlọ́run nípè tí wọ́n ti gba ẹ̀kúrú jẹ lọ́wọ́ ẹbọra látàrí jíjẹ àmàlà tí àwọn kan máa pè ní ọkà tó ku ẹnìkan tí ń bẹ ní bákúbálà báwo ló ṣe jẹ́ ìdílé tí a ń lọ yìí ni ó jẹ́ ìdílé ẹnìkan tí a ò dárúkọ ẹ̀ ṣùgbọ́n tó jẹ́ alága àwọn àgbẹ̀ nílùú tí a sọ yìí ní kílà ní ìyànà kóńkó ni bàbá fi lé ni ó ń gbé tó fi jẹ́ pé ní ọjọ́rú ọ̀sẹ̀ tó kọjá tí ṣe ogúnjọ́ oṣù tá a wà yìí ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ àwọn mọ̀lẹ́bí náà ni wọ́n jẹun alẹ́ tí í ṣe àmàlà ẹ̀bọ́n ti jẹ àmàlà tán èyí tó máa lọ ilé ẹ̀kọ́ lọ́jọ́ kejì wọn lọ o ṣùgbọ́n kárí kábọ̀ kábọ̀ káwí ẹ̀bọ́n ṣe ń gbé ẹlòmíì padà látoko lẹlòmíì ń dé láti iléèwé pẹ̀lú inú rírun tí ó sì jẹ́ pé wọ́n rọ́ wọn lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n láàárín wákàtí mẹ́rìnlélógún àwọn márùn-ún wọ́n ti jẹ́ ọlọ́run nípè bí mo ṣe ń sọ lọ a máa lọ sínú ìlú ọ̀hún pẹ̀lú àwọn àwòrán kan tá a máa fi wọ̀nyí pẹ̀lú àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tá a ṣe níbẹ̀ bí a ṣe ń bá ẹni tó jẹ́ igbákejì alága tó jẹ́ pé ẹni tí ó ṣẹlẹ̀ sí yìí gangan ni alága àwọn àgbẹ̀ ẹni tó jẹ́ igbákejì alága ṣùgbọ́n ó wà lára àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lójú ẹ̀ ló sọ̀rọ̀ nípa ẹ̀. orúkọ tèmi ni Johnson Odùdé. Johnson Odùdé tí bàbá onílé yìí tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí tó hmm. jẹ́ alága ẹgbẹ́ àgbẹ̀ tí mo jẹ́ igbákejì wọn. alága ẹgbẹ́ àgbẹ̀ nílùú hmm. táwa yìí. nílùú yìí nílùú yìí. fún fún ní cluster ìlúgùn cluster alága ni fo ní ẹgbẹ́ wa alága. alága tó ni èmi ni mo wá jẹ fáìsì wọn ní ẹfọ wa ní ẹfọ yín mọṣúà success ní kílà. kí ni ohun tó ṣẹlẹ̀ ẹ bá ṣàlàyé ẹ̀kẹ́ yànnà náà. Hmm ìṣẹ̀lẹ̀ yìí bí tí mo fi ojú rí torí ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ó jẹ́ ọjọ́ wẹ́ẹ̀zì ọjọ́ yẹn jẹ́ ọjọ́ tá a máa ń ṣe mítìn àsìkò tí mítìn wa fẹ́ tó èmi ti dé sí ilé ọ̀dọ̀ wọn pé láti lè jọ kọjá sí ibi tá a ti ń ṣe ìpàdé nílé ẹgbẹ́ wa ọmọ wọn kan ti gbé wa láti sí skul tó ní wọn nínú rún ibẹ̀ yẹn ọmọ yẹn wá ní ebi ń pa òun dádì dádì ebi ń pa òun wọ́n bá fún un lówó pé kó lọ ra bread bread yẹn tó fún un tó wá bread lọ tí ò rí bread tó padà dé ó ní dádì òun ò rí bread láṣẹ máa tajú kán báyìí ọmọ ti ń ó ti ń sọra nù tó ti ń ṣe gbogbo ẹ̀ bí bàbá ṣe mú ṣòkòtò abẹ́rẹ́ kira kìtàkìtà bá ṣe gbé ọmọ yẹn lọ sí hospital tó wà ní àràǹdì ibẹ̀ ní àràǹdì ibi ilé wọn pé wọ́n ń pè ní Ajitọ́lá lọ́sípítù yẹn làṣà gbé ọmọ yẹn lọ ibẹ̀ yẹn láwà wọ́n pè ìyàwó wọn pé mọ́mí Paul mo wà l'Ajitọ́lá báyìí pé àwọn ti gbé lé àwa pé ó ti rẹ̀ wọ́n ṣàṣe sọ bẹ́ẹ̀ yẹn tán nìyẹn wọ́n tún sọ pé ọmọ àbúrò àwọn Joseph òun náà ti dára nù pé àwọn ti gbé ìpọn àwọn ti tún gbé bọ̀ wọ́n gbé bọ̀ wá bọ́n ti tún gbé kejì dé bá wa ní hospital yẹn náà ní again ibi tí wọ́n gbé yẹn dé tí wọ́n tún tọ́ fẹ́ máa tọ́jú yẹn ṣe gbáṣàwò ṣe nǹkan kan bẹ́ẹ̀ ìtó jẹ́ first born wọn gan tó kọ́kọ́ bí Paul yẹn ti school bọ̀ orí inú àwọn ọmọ ẹgbẹ́ wa tó ń bọ̀ wá sí meeting tó gbọ́kadà bọ̀ ọmọ yẹn ní ẹgbẹ́ òun délé bọ́n ṣe gbé ọmọ yẹn délé kò ìjù ìṣẹ́jú márùn-ún lọ tí wọ́n gbé ọmọ yẹn délé ọmọ yẹn tó wá jáde nulẹ̀ ó wá bá wa níbi eh, eh, eh. lọmọ yẹn wá jáde wá bá wà nílé ẹgbẹ́ ló wá sọ fún wọn pé inú òun kankan bẹ́ẹ̀ yẹn wọ́n ṣe tó gbé òun gan dìgbà tó tún gbé wá bá wa ní hospital nìyẹn again ah, ó di ọmọ mẹ́ta tó kú bẹ́ẹ̀ yẹn tí wọ́n sì kọ́kọ́ gbé dé hospital yẹn tó bẹ̀rẹ̀ sí ní tọ́jú wọn mo bá béèrè lọ́wọ́ wọn pé kí ni gbogbo yín jẹ nǹkan kan bẹ́ẹ̀ wọn ní àmàlà làwọn jẹ lálẹ́ àná hmm. kò jù bẹ́ẹ̀ yẹn lọ ó dà ọmọọṣẹ́ yín tó ń bá ń ṣiṣẹ́ ọdún kọ́ ibo nìyẹn wà wọn níyẹn wà lóko ó kó kẹ̀ ah, akọ̀wé ó wà lọ́gbọ́kadà kó já wọ́ ọmọ yẹn lọ sí oko bàbá gba nú òkú ráìsì yẹn lọ làwọn lọ́wọ́ ọmọ ẹ adébẹ̀ àpè nú abẹ́ pákí kan ló lọ sùn sí ibi tó sùn yẹn ṣá ìbò máa jáde sí wa mo tiẹ̀ wá fẹ́ gbọ́rọ̀ ẹnu ẹ̀ kí n lè mọ condition tóun wà mi kọ́kọ́ sọ pé kíní kan kí ni wọ́n ṣe òṣìṣẹ́ ẹ̀ ni ó dẹ̀ máa gbowó ọdún ó máa gbọ́ kadà nǹkan nǹkan bẹ́ẹ̀ hmm. báwo ló ṣe fẹ́ rí ibo ló wà lọ sùn sí pé ah ó ní dádì kì í ṣe bẹ́ẹ̀ sábà pé òun ò ń ṣe bẹ́ẹ̀ pé inú kan ló ló ń dààmú òun ló sàn fọwọ́ ṣe báyìí. òun náà jẹ́ àbàlá yẹn. òun jẹ́ ẹ̀ wọ́n jẹ́ sùn mọ̀jú ní kíní ẹ̀ ṣẹlẹ̀. ó dáa ìbílẹ̀ ló yẹ kó o máa bọ̀ bó o bá ti ẹ̀rìn ìtagbá rẹ̀ ò bá gbé àwọn tó bá bá ẹ lọ́nà wọ́n á lè mọ bí wọ́n ṣe máa gbé ẹ dé pàṣẹ lè sọ̀rọ̀ pé bí báyìí nílé yín pàṣẹ ṣe ká má fọ̀rọ̀ gùn bá a ṣe gbé ọmọ yẹn tóun náà di ọ̀rọ̀ hospital nìyẹn bàbá onílé yìí o gan tó ń tí o ti kíní o ti àfẹ́ tiẹ̀ tẹ́lẹ̀ ó ti di pé òun náà ti dára nù. ìyẹn alága yín ìyẹn alága wa òun náà ti dára nù hmm. bó ṣe ti tún dára nù àwọn bíi mẹ́ márùn-ún wọ́n ti wà lórí eh, kíní lọ́sípítù. bákúbáyè bákúbáyè ó wá kùyà tí ó wá ń ṣe gbá ṣàwo ṣe kíní kan gba gbogbo ẹ gbogbo ẹ ṣàdójúrú bí gbogbo ẹ ṣe bá ṣe rí látijọ́ yẹn tá bẹ̀rẹ̀ ènìyàn tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní kú pì pì bí adìẹ àgíríkì lẹ́kọ̀ọ́ yìí ó ti kú báyìí. márùn. bẹ́ẹ̀ ṣe ń bọ̀ bá ṣe ń bọ̀ nbí lọ́wọ́lọ́wọ́ náà wọ́n ti tún kú o pé wọ́n ti ń gbé ìyẹn bọ̀ ẹnìkan tó ń ṣe ìyàwó onílé àwọn nìkan ló sì wà láyé tí wọ́n ń tọ́jú ẹ̀ ọ̀rọ̀ yìí lágbára o ṣé ká ẹja wò kí la lè rò pé ó wà nínú oúnjẹ tí wọ́n jẹ. Eh, ohun tó pamọ́ lójú èèyàn ojú ọlọ́run ló tó àwa ènìyàn a ò lè a ò lè mọ ohun tó ṣùgbọ́n ọlọ́run ló ṣàmọ gbogbo ẹ̀mí ìmọ̀ nǹkan tí mo lè sọ. bàbá onílé ńkọ́. ṣé báyìí ah, bàbá onílé ti lọ. ó ti lọ ah. ṣé wọ́n ti sin wọ́n. Ah, wọ́n ti sin wọ́n. ọmọ ìlú wo ni wọ́n. ọmọ yewa ni wọ́n. nílùú wo yewa. Eh, ìjàlẹ̀ kejì. ògúndìmú àìsáyà. ògúndìmú àìsáyà bó o lẹ ṣe jẹ́ ládùúgbò yìí bàbá. chairman community. chairman community. ó yá bàbá arákùnrin tí wọ́n pọ́ jàmàlà òun àtàwọn mọ̀lẹ́bí ẹ̀ yìí tẹ̀yàn márùn-ún dẹ̀ kú kí lẹ lè sọ ń pa ẹ̀. ẹ bá a gbóhùn sókè. ó ṣàjòjì sí wa hmm. torí pé gbígbọ́ tá a máa gbọ́ ni pé wọ́n ti lọ sọ́sítù hmm. kí ló ṣẹlẹ̀ dókítà detect pé àmàlà ni wọ́n jẹ àmàlà tí wọ́n jẹ yẹn kẹ́míkà wà níbẹ̀. nínú àmàlà kẹ́míkà wà níbẹ̀. ohun tí dókítà sọ nìyẹn hmm. Hmm, pé kẹ́míkà wà nínú oúnjẹ tí wọ́n jẹ yìí. Hmm. ìgbà tí apá dókítà dókítà dẹ̀ka ó rí fáwọn sí FMC Ìdíàbà. lábẹ́òkúta. yes ibẹ̀ ni ó ti drop dead after some days. àwọn mélòó ló ti wá kú báyìí bàbá wọ́n ti tó márùn báyìí. wọ́n ti tó márùn báyìí. ẹ̀yà ṣẹ́rù nǹkan yìí ṣẹlẹ̀ ládùúgbò yìí tẹ́lẹ̀. kò tẹ́ kò ṣẹlẹ̀ rí. kò ṣẹlẹ̀ rí. it is chemical. it is chemical. poisonous chemical poisonous chemical iṣẹ́ àgbẹ̀ ni bàbá yìí ṣe àbí kó bá lọ jẹ́ lára àwọn ohun tó fi ń tó fi ń fi kó ló ti dà sínú oúnjẹ. orúkọ mi ni akínṣọlá gbẹ̀ngà. akínṣọlá gbẹ̀ngà bó o lẹ ṣe jẹ́ ládùúgbò yìí. Eh, ẹni tó jẹ́ olóògbé yìí àwọn ni alága ẹgbẹ́ ìlúgùn mutual success tí èmi sì jẹ́ akọ̀wé fún wọn. Hmm. bó o lọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀. ohun tó ṣẹlẹ̀ pé lọ́jọ́ wednesday lọ́jọ́ meeting wa ọjọ́ yẹn jẹ́ ọjọ́ jàǹkàrà tá a máa mú nǹkan ọjà wá sọ́jà mo wá pọ̀ pé alága èmi ò ní lè wá sípàdé èní ọjọ́ jàǹkàrà ni o wọ́n wá sọ fún mi pé kò yẹ kí n má wá sípàdé o torí àwọn yàgbẹ́ mọ́jú ni o láti àná mo ní ó dáa máa try máa wá ìgbà tí máa fi dé mo wá pọ̀ pé mo ti wà ní mítìn o alága ibùlẹ̀ wà àwọn èèyàn dẹ̀ ti ń dé o àwọn náwọn gba ìpè kan o ara ọmọ kan wọn kan ò yá o ó wà ní hospital ní Ajitọ́lá o àwọn nǹkan báyìí la fẹ́ ṣiṣẹ́ lé lórí nípàdé ká máa bá pàdé lọ adẹ̀nú ó dáa bí kan nínú àwọn ọmọ ẹgbẹ́ wa tó ṣe ń bọ̀ nípàdé pẹ̀lú ọ̀kadà lórí àkọ́bí wọn Paul yẹn ó wá bá ó gbedele ó wá bá mi bẹ̀ pé akọ̀wé òun máa gbé Paul délé nísìn Paul ní inú ń run òun mo ní à àṣẹ ìpalága tán nísìn ọ̀nà wà lọ́sibítù ṣáà tún máa pè wọ́n pé inú ń run ọmọ wọn kan ni àwọn èèyàn tó wà mẹ́ẹ̀dẹ́ yìí kí n pè wọ́n mo wá tó tún wọn pèpè alága wọ́n máa gbé Paul délé nísìn wọ́n máa nínú ń run lálága ní ó yẹ máa bá mi gbé wọn bọ̀ ẹ máa bá mi gbé wọn bọ̀ ẹ máa bá mi gbé wọn bọ̀ gbogbo lé gbogbo lé kó tó nípa máa gbé yẹn dé hospital akànrípò ti di daranu ó ti dọwọ́lẹ̀ aṣágbedébẹ̀ báwo lẹ ṣe ṣe báwo lẹ ṣe ibẹ̀ náà tí wọ́n ń ṣàlàyé pé àmàlà làwọn jẹ láyé alẹ́ àná àwọn dẹ̀mú kínní ẹ̀rí inú ògì tí àwọn ṣẹ́ àwọn fi mísì àmàlà yẹn wọ́n nítorí àwọn máa ń jẹ àmàlà tí ó bá ń fà ó dá o ibẹ̀ náà la wà ní igbákejì alága tí wọ́n ń béèrè pé ọmọọṣẹ́ yín àdìsá nǹkan ṣóun ò jẹ nínú oúnjẹ ìnáwó ni à ká lọ bá wọn wò lóko ńgbà tá máa fi dé oko akànrí níbi tí yẹn gbé abọ́ sí àti ibi tó ti ń ṣiṣẹ́ lọ bó ṣe jáde síta wà báyìí ló ní ó rẹ̀ mí gan o mo ti hmm. bì látàárọ̀ o gbogbo mú báyìí ìyẹn ọmọọṣẹ́ wọn tó ń ṣiṣẹ́ fún ẹ gbogbo mú báyìí mo fi bi o igbákejì alága ẹ̀ tẹ̀sán gbà ò bá dẹ̀ ti máa bọ̀ ńlẹ̀ mìíràn sọ pé ọlọ́run jẹ́ kárí kò ṣe dáadáa ò bá ti máa bọ̀ ńlẹ̀ bá a ṣe gbé yẹn náà dèbí nìyẹn ìgbà tó di àgbèdè hospital ìgbà tó di Thursday yẹn èmi ò lè ráyè yọjú sí wọn nítorí ọjọ́ ọjà ni mo kàn ní kí wẹ́ẹ̀fù mi bá mi yọjú sí wọn ni kí n pe mọ́mi wọn lálẹ́ kí n kí wọn pé ẹ kú tọ́jú àwọn ọmọ Yorùbá wo ni ara wọn o ni wọ́n dẹ̀ máa tọ́jú pé akọ̀wé àwọn mà ti wà ní FMC àwọn ti gbé àwọn mẹ́ta kan wà kódà àwọn méjì tó kù wọ́n ti ń gbé wọn bọ̀ ní ojú ọ̀nà báyìí ká sáà máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ ibẹ̀ la ti kò sí pé Ọlọ́run jẹ́ bá wa dóòlà ẹ̀mí wọn ṣùgbọ́n pẹ̀lú ìyàlẹ́nu ńgbà tó máa fi di bí aago mẹ́wàá alẹ́ ní igbákejì alága yẹn ti pè mí padà pé ọmọ àbúrò wọn tó ń gbọ́dọ̀ wọn yẹn o ọmọ yẹn ti kú o ẹ̀mọ́ tún ti kú ah, ó da o ọlọ́run bá wa dá wọn tó kù sí o àárọ̀ ọjọ́ kejì ní friday èmi náà ti jí dé fmc yẹn but pẹ̀lú ìyàlẹ̀ ẹnu gbogbo àti mo débẹ̀ kò ju ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ wọ́n wá ní àwọn fẹ́ lọ tọ̀ bọ́ ṣe bì báyìí ìkìdá ẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ yẹn ti dúdú tó kì í bí ẹni pé kókó téèyàn mu so wọ́n dẹ̀ ń fún wọn ní treatment lóríṣiríṣi bí aago mẹ́sàn-án àárọ̀ yẹn Paul àkọ́bí wọn yẹn ìyẹn náà tún kú atúndọ̀dọ̀ màmá yẹn atátún rọ̀ wọ́n pé kán tiẹ̀ jọ kán máa wojú kan tó kù ìkan má bara jẹ́ kọ́ ló ń dá ìkan tó kù sí fún wọn ni àwọn bí nínú ọmọ yẹn ọmọ kẹta wọn yẹn ọmọ àbúrò ìyàwó ni ọmọ àbúrò ìyàwó ni. Paul àkọ́bí ti kú. Paul àkọ́bí ti kú. èkejì ń kọ́. èkejì yẹn sì wà tó sì ń yí lọ yíbọ̀ lórí bẹ́ẹ̀dì yẹn ṣùgbọ́n àwa padà sí kílà lọ́jọ́ mm. Friday yẹn nígbà mm. tó máa di alẹ́ Saturday náà pè kan nínú àwọn ọmọ àwọn ọmọ ẹgbẹ́ wa wípé alága ti kú o àti ọmọọṣẹ́ wọn yẹn o ah, ibẹ̀ ni ọkàn gbogbo èèyàn ti bàjẹ́ pé irú kí leléyà ò rí irú eléyìí rí o lánàá alánà yìí wọ́n tún pè wá pé second born wọn lé àyè náà ìyẹn náà tún ti kú so bọ́dọ̀ ṣe jẹ́ nìyẹn ọkọ̀ tó yà wá lẹ́nu ọmọ méjèèjì tí bàbá yìí bí nìyẹn ọmọ méjì tí wọ́n bí nìyẹn sà bàbá ti wá kú báyìí nísìnyí ọmọ méjì ti ah! kú ó wá kú ìyàwó nìkan ṣoṣo. bí a ṣe ń sọ lọ o kọlọ má jẹ́ ká jẹ ohun tí ó pa wá torí wọ́n ní ohun tá a jẹ là á wà o a ò ní pàdé ohun tí ó jẹ wá. ẹ wò ó kì í ṣe ohun tó dùn mọ́ni nínú o ṣùgbọ́n a kàn mú wá kí ẹ tún lè rí wo ohun tó ń ṣẹlẹ̀ nígboro àti ní àwọn agbègbè tó yí wa ká ìyànà kóńkó ní kílà lójú ọ̀nà Abẹ́òkúta sí Ìbàdàn lábẹ́ ìjọba ìbílẹ̀ ọ̀dẹ́dá ní ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ o ọ̀lẹ́bí mẹ́fà wọ́n jẹ àmàlà ṣùgbọ́n márùn-ún ló ti di pé wọ́n ti di ewúrẹ́ jẹlẹ́jẹlé wọ́n ti di àgùntàn jẹnàjẹnà ohun tó bá ń jẹ lọ́hùn ni wọ́n máa bá wọn jẹ báyìí tí wọ́n sì ti sin òkú wọn ṣùgbọ́n ìyàwó tó jẹ́ ìyá àwọn ọmọ àti ìyàwó ọ̀gá àgbẹ̀ yìí ó sì wà ní bákúbálà ẹ ṣé òbí ẹ ṣe ń tẹ̀lé wa níkànnì tá a wà yìí ẹ náà ti gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ o ó pọ̀ níkùn ṣùgbọ́n torí àwíjàre a ò ní sọ̀rọ̀ kí tó tán lẹ́nu ìpàdé wa tún dọjọ́ míì lórí ọ̀rọ̀ tó ń lọ ìkànnì YBN ní kẹ́ ẹ mọ wò lórí ayélujára fún àṣà ìṣe èdè Yorùbá àti àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ẹ mọ̀ rí wò lóòrèkóòrè ẹ tẹ subscribe button ẹ tẹ aago tí ń bẹ lókè láti máa rí wa wò nígbàkúgbà tí a bá mú àwọn ètò wa wá olúmọ àbàdìgín mo sọ mo dánu dúró ná gbogbo apáta ojú tó wá mú wa báyìí ojú ayọ̀ ló máa mọ́ àní jáde lẹ́kú lọ́wọ́ o ìpàdé wa bí oyin. Yorùbá. Yorùbá. Yorùbá. Yorùbá. Broadcasting. Broadcasting. Broadcasting. Broadcasting. Broadcasting. Broadcasting. Network. Network. Network. Níbi tí wọ́n ti ń gbé tó àtàtà sáfẹ́fẹ́. Kẹ́ ẹ máa wo ọgbọ́n ìmọ̀ àtòyé. Ó pọ̀ jù. Ó dùn jù. Yorùbá Broadcasting Network fún ìgbédìde àṣà Yorùbá.